الحمد لله رب العباد والصلاة والسلام على رسول الرشاد وعلى آله وصحبه إلى يوم الحساب أيها المسلم اشكر الله تبارك وتعالى أن جعلك مسلما فالإسلام هو رأس الأمر والدين هو مخ الحياة ومن فاته الإسلام فقد فاتته الحياة ومن ربح بالإسلام فهو خير الرابحين قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون فبقدر قرب الإنسان للدين ينال السعادة في الدارين ومما يتم به سعادة المسلم أن الله تبارك وتعالى جعل لنا في هذا الدين جعل لنا بهذا الدين وسائل الهداية في الأمور كلها ومن ذلك قولنا ودعاؤنا المكرر في كل ركعة من ركعات صلاتنا اهدنا الصراط المستقيم وهذه الهداية يا عبد الله إنها تشمل الهدايتين هداية الدين وهداية الدنيا أيها المسلم حافظ على صلواتك ومناجاتك في قراءتك لسورة الفاتحة فإنك تجد نفحاتها في أمر دينك ودنياك ومما يؤكد سعادة المسلم ما ورد في سنة النبوية من صلاة الاستخارة وصلاة الاستخارة يا عبد الله هي في الحقيقة صلاة الهداية يطلب بها هداية الله تبارك وتعالى ولذا شرعت لها الصلاة ولم يكتفى فيها بالدعاء المجرد فعن جابر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعلمنا يعلم أصحابه الاستخارة في الأمور كلها كما يعلمهم السورة من القرآن يقول لهم إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم يقول ثم يقول اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر تعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ودنياي وعاقبة في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير أينما كان ثم ردني بك رواه البخاري بارك الله لي ولكم واجعلني وإياكم ممن يسمع القول فيتبع أحسنه إنه على ذلك قدير إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أتي أقف مولانا وبا أتي الصلاة أتنسي السلام لكم لله فوجي سوا النبي وعلى ẹni tọ́lọ ń lò ń sábà bí oríire wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam bí kí ọlọ́run yìí bí a sọ́láàtì àti àsàlámù tí ń bá nẹ́bì kó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ bákan náà kó sì máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwátá tẹ̀lé wọn náà má jẹ́ kí ọlá àsàláàtì àti àsàlámù kókò àwọn náà rú ọlọ́run ọba tọ́bá jẹ́ ẹ̀bí ọlẹ́ ìrìbí kíná ní àdúgbẹ́ fún máa dúgbẹ́ fọ́nà ẹlẹ́mí òwúrọ̀ ọgbẹ́ kí àti ìníyàwó àìkọ́lé àti ìdágbà àti ìdáwó kún wájú mi kí lọ́pẹ́ subhanallah mùsùlùmí mùsùlùmí otu ẹnìkan ò lè màtúmà rẹ̀ àfẹ́ntọ́bá máa tẹ́ ń pè ní ìsìláàmù gánà ìgbádùn bẹ́ẹ̀nù ìsìláàmù ọmọ yà mẹ́ tó bá gbọ́ ẹgẹ́ ṣe wà nípò ńlá kan ní ìsìn ẹ̀rì ha ọmọ dúpé orí torí pé ọ gbádùn ẹ̀ lọ́fà tó máa yí ní pọ̀ jẹ́ pọ̀ jẹ́ afọlọ́wọ̀n ọba búra islam dùn ó dùn fáyé fáyé wa ó tún wá dùn ju gbogbo tí dùn lọ fún alálùkìyàmà ayé dáa wà yíká bá ti islam bó ti bá àti bó ti yẹ gbogbo wàhálà ayé yìí yóò kéré wájú ẹ púpọ̀ ọ ma yé sí ọ dẹ̀ sáyé rọ̀ ló fi jẹ́ sí pé tí wọ́n bá ní kí lọ fẹ́ máa dúpẹ́ fún pé mo jẹ́ mùsùlùmí tí wọ́n bá ní sọ́dọ̀ wọn bá sóre fún ọ sọpọ́lọ́ wọn bá sọ̀gá orí fún ọ kí ló fà á mo jẹ́ mùsùlùmí ni ọ ẹlọ́mà yé mùsùlùmí

ọlọ́ni wà máa kọlákùtù jínà wọlé ìsà ìlàlẹ̀ àbúlé ọlọ́ni ẹ̀yìn èèyàn tẹ́ wá tẹ́ ń rìn lórí ilẹ̀ ìtẹ́ kan gbẹ́sẹ̀ tẹ́ ń jẹ tẹ́ mú yìí ẹ ti ẹ̀bì mi ọlọ́run ọba léèrè pé kí ni mo dáyín ẹlùmí ti ẹrù nukúwò rẹ̀ pé ẹlùmí òfin tó ń tọ́lọ́ ń fún ọ pé ọwá láyé tó bá ti ṣe ìwọ́lọ́wáyé o lọ́jọ́ ìsọ̀fà ń bẹ̀rẹ̀ fútbà pé ẹni tó ṣe díútì yìí lọ wáyé tó ọba ti ṣe díútì yọ wáyé o ọkàn báyé ẹlẹ́gbẹ̀ẹ́ látàn náà Islam ó ní ọ̀gá orí ọmọ ìdé ènìyàn ọlọ́run ni wà máa khalaqtul jinna wal insa illa liya'budun gbólóhùn ọlọ́run láàrin ó fi yé wáyé pé mi ò ní ìdí kankan lọ́dọ̀ yìí mi ò dẹ̀ dá yín nítorí nǹkan kan àyàfi nǹkan yọ kan ó náà nípa ọjẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ó ti tí mo torí ẹ̀dà ọ̀fáyé nìyẹn ní ló fi jẹ́ sí pé ọlọ́run ò lè bínú tí ọbọ̀ ọ̀kọ́lé ẹni tí ọ̀rọ̀ ọmọbí tí ó wà lè jẹ́nà pọ̀ ẹni tí ọ̀kọ́lé tí ó wà lè jẹ́nà ọ̀kẹ́ àìmọye ni wọ́n ẹni tí ò lówó lọ tí ó wà lè jẹ́nà ọ̀kẹ́ àìmọye ni wọ́n ṣùgbọ́n bó o túbulẹ̀ kó ní gbogbo ń wí tó tó bá ní Islam ó ṣòfò láti kìyàmá tó fi jẹ́ sí pé ìwọ mùsùlùmí yé máa wo yìnyín ayé gbogbo gbàgbé gbogbo nǹkan ayé yòókù ní náfìlà nìyí tẹ́mà fún nǹkan náà fílà òun náà ni nǹkan bóyá secondary assignment primary rẹ̀ náà ni kò jẹ́ mùsùlùmí ló fi jẹ́ sí pé ó yẹ ká máa rárá wa létí pípọ̀ dúpẹ́ gan ibi ah èmi náà ọmọ ọmọ bàbá rẹ̀ kálukó wo rẹ̀ wò ẹlòmí bàbá rẹ̀ olóòsà ni ọ̀nà bóyá wà gbà kọ́lọ́fẹ́ tí ayé tó fi wá di mùsùlùmí ọmọ ọpọlọ́n lọ́sàánú ẹ̀ àyẹ̀mọ́ yọ máa fà tó yẹ yàkúyà kalẹ̀ àìmọye ọmọ wàlí yìí ọlọ́run tí a ń pè wàlí yìí ọlọ́run lórí ilẹ̀ táwọn èèyàn ń dábà lérè tí tó ti ya nǹkan mí kalẹ̀ ẹ̀ẹ́sìrì ọlọ́run ọba rẹ̀ yóò wá fẹ́ nìkan jáde nídìí ilé àwọn olóòtà ó lè fẹ́ nìkan jáde nídìí ilé kìrìtẹ́nì ó lè fẹ́ nìkan jáde nígbà bàbá rẹ̀ òtí ọlọ́wọ́ bá sọ pé wà máa khalaqtul jinna wal insa illa liya'budun bí ìbá ti wá súnmẹ́sì islam tó ní tí mo sọ fán bẹ̀rẹ̀ ní pé kálukọ́ lọ gbàgbọ́ yí jẹ́ pín ní islam tó bá gbàgbọ́ yí ọmọ pígbàdùn ni ò wallahi ìgbàdùn láwà ó ní tí àwọn ọba ayé àwọn president ayé àwọn governors ayé àwọn alágbára ayé tí wọ́n bá mọ ní tàǹgbádùn ẹ̀ nínú ẹ̀sìn Islam ni wọ́n ní wọn ọba wa bá wa jà gẹ́gẹ́ bí olè tí máa jagun tí máa tí máa tí máa wá digun jalè lọ́dún ènìyàn tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó láwọn ọlọ́lá ayé ni wọn ọba fún àdá àti ìbọn wọn ọba pé Islam yìí ẹ bá ń gbé ẹ wá gbàdọ́wọ́ wa ṣùgbọ́n wọn ọmọ ń ti wà nínú Islam tí wọ́n náà ti bá débẹ̀ ọ̀dà lójú pọ̀pọ̀lọpọ̀ wà ìtì bá débẹ̀ ẹlùmí ọmọ gbádùn Islam anábì alayhi salatu wa salam ọlẹ́nikẹ́ni tó bá ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ti taste ìgbádùn Islam ìgbádùn gbàgbọ́ ló ti taste e. wọn ọ̀pọ̀ jẹ́ gan taste ẹ̀ e lásán tí wọ́n taste ìgbádùn Islam ó taste e. ọ̀nà tó gbà taste ọ̀nà ni kò gbèrè nípa Islam kí ni bóun Islam ní á ti rí súnmọ́ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ara wọn èèyàn náà àwọn brọ́dà sí wa a máa bí wọ́n ti rí dẹ́rẹ̀ tẹ́lẹ̀ àti máa bí wọ́n ti wà ní wọ́n ti ń gbádùn sí láàmú tó ẹlòmí ó fòòrò tí ó ti wá kírun bí báyìí ọ̀nà lọ́mọ yìí wàhálà náà rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa máa ti wà ní nípa rí gbádùn ìsìláàmù ọmọ yìí ọmọ fún ní ọba orí tọ́lọ̀ ń fi nìyà gbogbo wàhálà ayé yìí táǹkó kiri ẹ̀rọ agbára wo kẹ́ǹtàn yìí bọ́ọ̀ bá ní ọká àbọ̀ bọ́ọ̀ bá ní pàdìsẹ́gbẹ́ kan ọ̀sá ti má bàjẹ́ fún ẹ̀ tẹ́sìn rẹ bá ti ẹni tí nínú àwọn ìgbádùn ìsìlámù òun náà ni wípé ẹ̀sìn islam bọ́ ọba ṣe islam dáadáa ọlọ́run tá máa tọ́ ẹ̀ sọ́nà wọ́n wà máa wò pé tí a ń pè ní tọ̀sọ́nà kì í máa sójú ọ̀nà òun náà ni ìdarí ọpọlọ ẹ̀ àti ìdarí gbogbo àti àṣẹ rẹ̀ ọlọ́run máa darí rẹ̀ ọlá kan sí bẹ́ẹ̀ islam ìkanú ẹ̀ tó bá ṣe islam dáadáa ọmọ àmàna ẹni tó mọ̀nà rẹ̀ ká tẹ̀lé bẹ́ẹ̀ ni owó mùsùlùmí tó bá ti islam dáadáa nínú àwọn ọlá yìí ní tí ó fi yé wa ni wípé ọlọ́run ọba ní kó jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ mùsùlùmí tí fi máa ti wà lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan tí ń dààmú ayé tí ó dá wọn ọmọ náà ní kí ló ń nàìjíríà àwọn adarí sí wọn ò tí mọ̀nà wàhálà táwọn aláṣẹ Haram ẹwù iye ọdún tàbí wà lẹ́nu ẹ̀ wọ́n yé máa náà ní ìjọ wọn bá mọ̀nà báyìí kò sí wàhálà mẹ́jẹmọ́ mọ́tò mi bàjẹ́ ńjọ́ nílò mi báyìí náà ìtìpọ́ bàjẹ́ kìíní ọwọ́ ọwájú àwọn àwọn mọ́tò kan káàkiri ẹ̀rú sì máa ń bà mí fọ́pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ wa ní bíbáyìí ẹni tí ọ̀mọ́sẹ́ asáwà paul abá pé mechanic náà ọba bẹ̀rẹ̀ sáàntì mú ní àà ah, ah, mú ní wò stop làákàyè mi sọ fún mi wípé n tí ṣẹlẹ̀ sọ́kọ̀ yìí nǹkan kan ọ̀bàjẹ́ nínú gr bọ́tì nǹkan lẹ gbọ́dọ̀ tẹ̀ tàbí nǹkan kan lẹ gbọ́dọ̀ tẹ̀ tí ó fi bọ́tì àyẹ̀ padà ó ti dọ̀tí gbogbo sí àánú mọ́tò pẹ̀lú ọ́ìlì gbogbo ẹ̀ àwọ̀ ah, ó ti agẹ́ẹ̀tì ẹnìkan oún tí lo kan ọkàn ní àà ah, ah, tó lélẹ̀ tó wà ọkàn bọ̀ náà ó sì dúkù lórí sí ti ó sì sí kìíní kankan ó lẹ̀bí hàmí láti jọ náà ìgbésí orí pin kékeré tó wà nínú yìí ó sì kìíní tó bá ti há báhùn ọkàn rárá tẹ ní tó bá ti tẹ̀ ọmọ lọ kọ gba wá ń lọ́wọ́ òkú gbẹ tí ń ó dọ̀tí gbogbo kọ ọmọ náà tí ẹni ẹ̀ tíyàn bá kò sí wàhálà ló fi jẹ́ pé ọlọ́run ọba fún wa ẹ̀sìn islam ní ìta àfi máa mànà ṣùgbọ́n gbà wo lọ́mà gbádùn nítọ́lọ́ fún wa ẹ̀sìn islam tó fi máa mànà yìí òun náà ni kó o sí kí ni kó gbàgbọ́ yí ẹ̀sìn ọlọ́run fún wa ọlọ́run fún máa gbogbo ẹ máa ṣàdúrà yìí ó kéré tán lẹ́gbà 17 times lójúmọ́ ìdínà sírọ́tọ̀ mustaphi àwọn ìbáná máa sọ pé ìdínà sírọ́tọ̀ mustaphi ọlọ́run lọ́ba títọ́ ní sọ́nà àwọn ń ṣe nígbà 17 times ó kéré nínú rákà kọ̀ọ̀kan láti wí wọ́n ti ń ké fásitì àlọ́ wọ́n sọ pé ìdínà sírọ́tọ̀ mustaphi ọlọ́run tọ̀wà sọ́nà tọ̀wà sọ́nà tọ̀wà sọ́nà jẹ́ àmọ́nà jọpọlọ mi ọ mọ̀nà jújù mi ọ mọ̀nà jítì mi ọ mọ̀nà mi ọ mọ̀nà mi ọ mọ̀nà jọmọ gbogbo nǹkan mi pátápátá jẹ ọmọ̀nà ìdínà ìdínà siratal mustaqim àwọn onímọ̀ ní ìdínà siratal mustaqim wọ́n fi wá nílẹ̀ ibi abá ti mọ̀nà tẹ́lẹ̀ mọ́ gbogbo ọlọ́run fi á mọ́nà nínú ẹ̀sìn fi wá mọ́nà nínú ètò ayé wa ara ọlá ìsìlámù ṣùgbọ́n gbà wọ́lọ́mọ gbádùn ìdínà sọ́rọ́tọ̀ mọ̀sítàfíìmù yìí òun náà nìgbà tọ́wọ́ bá dárùn kí àti bàtọ́ bá kí lẹ́yìn ìlú máa tọ́wọ́ bá dárùn kí tọ́wọ́ bá ń ka fáńtì

yọ yàkiri yàkiri yàkiri yàkiri yàkiri kò nílẹ̀ ìjọba ara kọmọnà ni ẹ́ oníkáàtí ń lọ tí mọ́tò ń já gbàgbàgbà tó ọlọ́rin fún ọmọnà ni ẹ́ tó ọba mọ́nà ìtọ́jà lọ́lọ́ ìtọ́sọ́nà ìyá nílò ẹ̀ nínú gbèsè ayé wa àti tẹ̀sìn wa ó fi jẹ́ sí pé ọlọ́run ọba gbé fún wa nínú suratul Fatiha àbùká máa gbé ìdínà siratal mustaqim gbogbo ohun tá a wá fẹ́ kí láyé níwọ̀n mùsùlùmí ó lè rí kí láìkì áyà yìí

àgbà gan táà sì kọ̀nfàmù díẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa pé tí wọ́n jábìrì múnà abdullah radiyallahu anhu ó ní ànábí wa sallallahu wasallam ní ma ń kọ́ wa ní àdúà táà máa ṣe irun táà ma kí bá ṣe kí láti ma wátọ̀ sọ́nà nínú gbogbo nǹkan táà ma ma eléhùn gbogbo ìbára ti àwọn ìlú pọ̀ rẹ̀ alọ̀tà mọ́ wọn ní ọ̀rọ̀ lẹ́yìn ìjọba tó yá ẹ̀yìn tó ta ta di ọmọ ní ìjọ ọ̀tá ọmọ ìwọ kẹrẹ yìí pé ṣùgbọ́n àtàlí ìta àtàlẹ̀ mi lọ́wọ́ wọn rẹ̀ ti tẹ́yìn náà bá rẹ̀ جابر بن عبد الله رضي الله عنه من قوائم الفائز وكنا أجل من قوائم الله القرآن دعاء كان حكم به ولذلك الكل في صوب أمريكا ثم ألوكو ذلك أدعى الاختبار Ìtàwọn àgbẹ̀ tó máa láàrin ní gbogbo àgbáàjì lẹ́gbẹ̀ẹ́ ìgbésí ayé rẹ̀ máa ń fi sọ̀rọ̀ àti ìgbàlọ́. Àlẹ́ àti ìgbàlọ́ sọ̀rọ̀ ó lé ní pé kí wọ́n fẹ́ ṣe kankan فمن دعوه كتا فمن كتا فليرفع وتحريم لغير فريق إلى أن يكون ولا يرى كوزنا سوامج تكي سوامج آه أخبرك فما في يوم تفعل يوم تفعل ما تنين أو أكيد àṣà àbẹ̀tẹ̀ àgbà àti àti mọ̀nà wọ́n wá lórí ilé àdúrà ẹ̀yẹ́ àti tó kúrò tòun wá òkú lọ pàdé fún un kí wọn ìgbà méjì lò ẹ̀ka àkọ́kọ́ ó ti àdúrà rẹ̀ sí ẹ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ìgbàgbé ìjọba aláwọ̀ ó ti máa wé ìsí ẹ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ìgbàgbé ìjọba ẹlẹ́gbẹ̀ ẹlẹ́gbẹ̀ nǹkan ẹlẹ́gbẹ̀ ti mẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀kọ́mẹ́ntì ní fún wa pẹ̀lú ọ̀gá ẹ̀rọ òun ní ọkọ̀ níbi kàwá ọ̀nà táwọn ní kàwá ó nípa àwọn ọba fún àtàlà pẹpẹ nígbà tí wọn kọ ilé wọn ní nígbà wọn bẹ̀rẹ̀ àyè òun náà kẹ́kọ̀ọ́ ní ọdún tó tó ra rẹ nípa lè ẹ nítorí rẹ kọ nígbà tí ọ̀rọ̀ nípa lè rẹ lójú ẹ̀kọ́ fífún ìdí kọkọ ní ọlá rẹ ìmọ yóò mọ àtàkì ìmọ ní ní ní àwọn ará rẹ tó nípa nínú wọn àti àwọn ẹlẹ́kọ̀ọ́ tó ní kí ọ̀nà bá ti dúró ọ lórí fọmọ ìgbọ́yà wọn lọ bí náà olùwà àmàlà ti pítà wà wọ́n ní ọmọ pítà òní sọ̀rọ̀ ayé àwọn ẹ̀rọ ìwà ti pàtà ọ̀rọ̀ wọn ní máa yẹ ní ayé ẹ̀rọ ìwà tó pàtà ọ̀rọ̀ wọn lọ́kọ̀ làwọn ẹ̀rọ ilé ìwà ni wọ́n láti bẹ̀rẹ̀ àwọn èsì wọn àwọn akókò kàtà àlàbẹ̀ kàmà ẹ̀rọ ìgbàgbọ́ yìí àdúrà ìtọ́sọ́nà ọgbàgbọ́ yìí ẹ̀rọ ìgbàgbọ́ oníjà àmà àdúgbòn lè àmà ẹni lẹ́ni ìjọba bẹ̀rẹ̀ sí ìjọba nǹkan ní ìfọ̀ta tọ́wọ́ ìjà tó ti rẹ̀ mọ̀tọ́ àti àmà ọ̀fẹ́sì kan yìí tí wọ́n máa oníbẹ̀rẹ̀ rẹ̀ tọ́ máa rí kan yìí ẹni tó fẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ nọ́mbà rẹ̀ ní ọ̀ká àbàmọ́ ẹ̀rọ ìfẹ́ wọn ó yí kọjá ẹgbẹ̀rẹ̀ lórí fẹ́ ìfọwọ́ máa yọ ọ̀rọ̀ fọwọ́ ti sọ lábẹ̀rẹ̀ sí lọ́rọ̀ àdúrà ní ó dáhùn dáhùn wáyé kọ̀kọ́lẹ̀ ó ní wáyé nípa tó ti fẹ́ nípa ayé ẹ̀ ó lè rọ́lò kíní kan àkọ́ ní ìlú ọwọ́ lè máa gbọ́n fún kíní wá bàbá ìfọwọ́ àdúrà ìjọba ìjọba rẹ̀ sí ìdílé rẹ̀ ẹ̀ tí wọ́n lọ wàhálà rẹ̀ láyé òní ìkọlọ bọ́lá pa pé àbọ̀tọ̀ bá gbà ọ̀rọ̀ àlọ́ ọ̀rọ̀ àkàlẹ̀ mo ò sọ pé ọ̀rọ̀ àkọ́tọ̀ bá bọ́ àmọ́

ìgbàmí àwọn àwọn atábàbù abúlé ìmọ̀wọ́ káàkiri ìgbàmí àwọn àwọn ìwọ́ àwọn abúlé káàkiri abúlé ìmọ̀wọ́ àti ìlà ìkejì òfò ilé ìyá kábíọ́ ọmọ bá mọ́rin tí ẹ̀mọ́ ẹni káàkiri tí ẹ̀mọ́ atábàbù kábíọ́ ọmọ ẹni káàkiri gbogbo ẹ̀ láti kú jọ fún àjọ àyè fọ́nà bá wà ayé lọ ẹ̀dá kan mùsùlùmí ọ̀yà ọ̀yà ní yẹ̀kẹ́wò tọ̀nà fún yẹ̀kẹ́wò ìwọ́n náà wọ́n ti lọ àìjẹ̀fẹ́ wò ní ìdáhùn ìdáhùn kan pé complete náà ní complete ìdáhùn ìjẹ́ àlìyáwó náà a ti wá ìpè láti ní ìyàwó ọlọ́wọ́ adọ́lá sí ọ̀sọ́lá ọmọ ní tó máa ń yà sọ́nà wà lọ́wọ́ sẹ́lẹ̀ tó kẹ́ balẹ̀ lórí wa báyìí eléyìí ní ẹ̀ fún ìtọ́wò ọ̀sọ́ ìdá ìdá àwọn ẹgbẹ́ sáà ti lè gbàgbọ́ rẹ̀ sáà máa ń yẹ ẹ̀ tó ti lè ká máa yẹ ọlọ́wọ́ wọ́n lè ká máa yẹ ìdáhùn ìjì ẹ̀tẹ̀wà rẹ̀ lórí ìdáwò yìí gbogbo dáadáa ní ìdáwò ní kọjá sí àgbàní ẹ̀ gbogbo orí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbà kọ́